الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أرحمه الله ọba tí ó kádàrá oríire tòní máwàá wípé káwa náà wà nínú àwọn tí ó wà ní jíma tòní abẹ ọlọ́run ọba àlejò ọlá tó gbà ní ìbàdà fún wa mo jẹ́ ẹgbẹ́ kò sí ẹni kan tíjọ tọ́ sí ní òdodo ẹ̀yà bí àwọn mo sì jẹ́ ìgbé òṣìṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi ẹrú sí ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ ni kẹ́ àti ọlá ọlọ́run kó wọ́n bá ṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi àti àwọn ará rí rẹ̀ tí wọ́n pẹ̀lú àwọn sàábà rẹ̀ tí wọ́n bá lọ́gbà ó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá lẹ́yìn ilé ẹ̀yìn onígbàgbọ́ ẹ̀yẹ ọlọ́run èyí tó ga jùlọ fitna àkọ́kọ́ òun náà ni àṣírk ẹbọ èyí tó tún jẹ́ tó fara pẹ́ tó sì tún jẹ́ òun náà pẹ́pẹ́ ọ̀kan náà làwọn méjèèjì ṣùgbọ́n nígbà míì wọ́n lè wá láwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni àlùkùfù ìpáwàbọ̀ ń ta àṣírí ṣàlàyé pé gbogbo ṣíríkù náà ní kúfúrù gbogbo kúfúrù náà ní ṣíríkù hmm, ṣùgbọ́n ta ń ẹbọ ó tí ọkàn ó lọ a ń lórí kúfúrù a mú áyà wá ní rútúbà tó lọ áyà sura nígbàtí ọlọ́run bá ń sọ mú wa nínú pé lẹ́dí anzala hunna ummul kitab ọlọ́run ní òun lẹ tó sọ tírà náà kalẹ̀ fún rẹ̀ òjíṣẹ́ nínú rẹ̀ àwọn ááyà mọ̀rùkàmá tí wọ́n yanjú sàgbàlérò pẹ̀lú fún wọ́n yanjú ní pé kò sí ìrújú ń bẹ̀ lọ ti ní o yéyékéyéké mi mutashabiha ni èèyàn ni ó ṣe tú sí ọ̀nà tó ju ẹyọ kan lọ fàámẹ́lẹ́rí na fi kùnú bí i mzé àwọn tí ìgún rí wá ń bẹnú ọkàn tí wọ́n pẹ̀yàtẹ̀bẹ̀ oóre mẹ́rin tẹ́ṣà bà mí gbogbo àwọn àyà tó yanjú tó jẹ́ pìlẹ̀ síra ó mọ̀ mú jáde onímọ̀ tẹ́ṣà bà mí àwọn ààyà tó rújú títúnmà rẹ̀ táà lè tú sí méjì mẹ́ta mẹ́rin o làwọn ọmọ tú ètìgbà alìfitna láti fi dáfì sínà sílẹ̀ láàrin àwọn èèyàn rògbòdìyàn ìyápa ẹnu iyèméjì tàbí pé fitna ikú fún náà ni láti fi dáfì tìtì rílẹ̀ sọ́rọ̀ àwọn èèyàn wọ́pẹ̀ bá ta wílì wọ́n sì máa wá láti fún onítùmọ̀ tara sí wọn ọlọ́run kó ṣàánú wọn eléyìí ó látara ipé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá dé lónìí àwọn ayáwọn ẹni nínú Kùránì ó máa mọ́ wá ó sì máa fi sọ àwọn èèyàn nù táwọn èèyàn bá tí wọ́n bá ti ń tú àwọn èèyàn lọ́gbà ẹ̀rí àwọn èèyàn wà máa tara rẹ̀ wọ́n ó máa sọnù ọlọ́run kó má ṣe wá ní ọ̀kanú àwọn ẹni àánú láwọn ṣàlàyé pé insha Allah ta'ala tó bá di jímọ̀ tó ní a sọ̀rọ̀ nípa kúfùrù kan èyí tó tó ti ń gbajúgbajà tó ti ń gbajúmọ̀ òun náà ni ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ wípé ká padà sí àṣà wa ká padà sí ìṣẹ̀ǹṣe àwọn tí wọ́n jẹ́ aṣáájú nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn tí wọ́n jẹ́ abàyàgbàǹgbà ń bẹ̀ làwọn tí wọ́n lọ àwọn lọ lé ìwé tí wọ́n lọ lé ẹ̀kọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n ní ẹ̀kọ́ nípa àwọn bí àwọn art àwọn bí philosophy eh, eh, àwọn yẹn àwọn ni wọ́n pọ̀ jù ńbẹ̀ àwọn tí wọ́n ṣe sáyẹ́ǹsì àwọn òfin bẹ́ẹ̀ sí inú wọn ẹ̀kọ́ àwọn sáyẹ́ǹsì àwọn èyí tẹ̀lé àbámọ́dá nǹkan tó bá dájú báyìí o làwọn máa ń sábà tẹ̀lé nínú ọ̀rọ̀ àwọn onísáyẹ́ǹsì lọ́rọ̀ kẹsá àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọn wá ń pariwo Facebook pé ká padà sí ọ̀dọ̀ ọ̀rún mìlà ká sí ọ̀dọ̀ ifá nítorí ni nítorí òun gangan ló kó ilé ayé já ọ̀rọ̀ wọ̀nyí kìí ṣe ọ̀rọ̀ tó bá mú wọ́n wá kórè rújú bá àwọn ènìyàn débi pé wọ́n wá wo àwọn ẹgbẹ́ fá tàwàwò ojú odù tó jẹ́ ìpìlẹ̀ mẹ́rìndínlógún yẹn bẹ̀rẹ̀ látorí èjì obìnrin títí tó fi dórí òfún méjì wọ́n á bẹ̀rẹ̀ sí wo àwọn ọ̀nà tí wọ́n ń gbà máa ń tẹ́ ṣẹ́fí wọ́n máa ń tẹ́ ní ló tán fọwọ́ kan fàlà tàbí kí wọ́n fi ọwọ́ méjì fàlà wọ́n wá ń sọ fún wa pé ó bá ọ̀kan nínú àwọn number system number based system táǹpé ní binary àti hexadecimal wọ́n àti àwọn ọ̀nà tó pín sí tí ó jẹ́ mẹ́rìndínlógún lọ́nà mélòó lọ́nà mẹ́rìndínlógún tí ó jẹ́ 256 oríṣiríṣi bí wọ́n ṣe mọ̀ wá ní ṣùgbọ́n mo sọ wípé eléyìí ó wọlé lọ́dọ̀ ẹni tọ́rọ òbáyé torí pé nígbàtí wọ́n ṣàlàyé rẹ̀ tí wọ́n mú àwọn pátánì ìyẹn ọ̀nà bó ṣe rí wọ́n ṣe mú wá wípé ó jọ matrices òun náà ni binary hexadecimal ni àdáàfidọ́ kí ni product outcome tó dáwọn kan tó ní boolean algebra ní létà máa ń lò nínú computer architecture pẹ̀lú bá mọ̀ and hand gate gate tó fi máa ń ṣe nítawà bèèrè ń pé kí ni computer gbé jáde kí ni ká gbé jáde àmọ́ ti kọ̀mpútà ti mathematics àbí bàbá fẹ́ sọ problem ní ìsìn sí ps ò ní calculator a lè care time thirteen àtẹ̀sí yóò gbé jáde àbí a lè sọ pé four x four square multiplied by three raised to power seven divided by two ṣé yóò wà fún wa láǹṣẹ̀ àbí ìṣirò láǹṣẹ̀ yẹn ṣé òun là ń fi bá àdìgbọ́ ẹgbẹ́ ní basic ìkankan náà ní ṣe tààtì yẹn yanjú oníbá yanjú bàbá padà sínú machine language bí wọ́n ń sọ à ń ṣe word processing àbí a lo àwọn word processing packages a type lẹ́tà a kọ lẹ́tà àbí a print ẹ̀ gbogbo owó máa wò nǹkan tí binary gbé jáde nìyẹn a lè lo àwọn spreadsheet láti fi ṣe calculation tó jẹ́ pé nígbàtà bá jẹ́ pé high level language àwọn bí basic bí Fortran MATLAB àti oríṣiríṣi bẹ́yẹn ó máa wá sí low level language láti low level language ó máa padà sí kí ni ó máa padà sí machine language a máa lo jọ́ǹpẹ̀ ní compiler tàbí interpreter láti dìdá padà sí 110 tí wọ́n ń sọ yẹn àbí tó bá ṣiṣẹ́ yẹn tán yóò wà bá gbé jáde gbogbo spreadsheet tàbí ṣe àkáǹtì owó báǹkì nígbàtà sanwó àwọn tó sanwó wọlé ní wọ́n ní èlé ní gbogbo owó tápa lónìí yóò gbé jáde ẹnìkan yáwó èlé tó yẹ kó ṣẹ̀rí àfara mélòó èlé tó yẹ kó san èlò lè lé ẹ̀ yóò wọ́ọ̀kẹ̀ yóò gbà ń sẹ̀ jáde ṣe ìdíbàmọ̀ ẹ̀ gbé jáde nù wà láì ìṣe fífà ní jáde àbẹ́ ìdílẹ́ nìkan tó lọ máa ń lọ́wọ́ ọ̀fá gbogbo àtìpa àti parí iṣẹ́ wa ní báǹkì ní gbogbo àwọn ìta báwa rẹ̀ jáde yóò tẹ́yàn bá lọ sọ́dọ̀ àwọn onífá kò sí ìkankan wọ́n fẹ́ wò ní bọ́rọ̀ rẹ̀ dànù fẹ́ yẹ̀wò tí ni kó ṣe rédíò ògbè ń láti yẹjú ọ̀rọ̀ rẹ̀ eku ẹmọ́ àgbébọ̀ adìẹ ewúrẹ́ kan òkété wọ́n ló kété yẹn ní tàwọn ẹlẹ́yẹ yẹn làwọn àjẹ́ àsọpọ̀lọpọ̀ owó fá mọ́ àwọn kí orí ẹ̀sẹ̀ ilé yìí gbé lè rán bọ̀lọ̀bọ̀lọ̀ ní ó máa yọ kí ẹlẹ́ṣà lọ́rọ̀ kan tí mo fẹ́ lò mbe bẹ̀ ní pé oòrùn àti tí kọ̀ọ̀kútà gbé jáde jẹ́jì ògbìn tí wọ́n tí wọ́n tẹ̀ yẹn tó jọ máa tó jọ binary yẹn tí ìkankan náà lòun àti ẹgbẹ́ jáde ẹ́ àbí ọ̀pá méjì nínú àwọn ojú fásún ó bàá sọ kó jọ binary kí ni wọ́n ní kóńtọ̀ wọ́n ó ṣe wọ́n lójú àwọn ẹlẹ́yẹ ni wọ́n láwọn ayé ló ń dà láàmú àwọn àjẹ́ ló ń dà láàmú kí ni wọ́n ní kó lọ bí rú wọn ó ní ewúrẹ́ tó bímọ rí ẹ̀kọ́ eléwé epo pupa ó nítàn tó bí o òrìṣà ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ tí àwọn gbélọ́dọ̀ wọn ọlọ́run tún lóríṣà ṣùgbọ́n òrìṣà yìí tí wọ́n ń sọ kìí ṣe tọ́lọ́run tí wọ́n ní wọ́n dé ẹlẹ́dàá òrìṣà wọ́n dé mọ́nú kòkò pòròkó tí yìí ìgbà tó tún ní kó mẹ́ bọ́ tó wá kó ẹbọ tí ẹ̀ tí wọ́n lè kó lọ oní ẹmú funfun àkùkọ adìẹ mariwo ọ̀pọ̀lọpọ̀ owó fá eku àtẹjá wọ́n lè kó fi yẹn rúbọ èṣù tó ajé ojú yẹn ló jáde nígbà lẹ́yìn ti lọ sí ibi kọ̀ǹpútà rí tẹ́ẹ̀tẹ́ gíní kan tí ẹ báyìí lọ má bí ẹ ní ò tí fẹ́ gbà ju lọ àbí ẹbá wo irú ìró súnlẹ̀ kì í ní ìsìn akèrègbè tàbí ìpọnmi ni wọ́n ló ní pọ́blẹ́mù tó lọ dípà ò lọ́dọ̀ babaláwo pòhùn ògbádùn ayé oní wọ́n máa ń lò fún ẹ tó bá fẹ́ rìnrìn àjò tàbẹ́ tó wà ní tí èsì tí ò sí ní ìlú ẹ kì ní ìníwó kì fún wọ́n ní kọ́rọ̀ rẹ̀ ó lè dáa tẹ́ǹfẹ́ funfun wà bẹ́ẹ̀ ẹmú funfun yẹn ní akèrègbè ló wà nígbà báwọn aré tí wọ́n á gbé akẹrẹ pé tí wọ́n rí kíní kan funfun náà tí wọ́n mú inú wọn wá dùn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm? àbọ́sẹ̀ méjì wọ́n ló ní wọ́n ti tẹ́lẹ̀ ìbàdàn ẹbọ lòun náà ẹbọ tó òòrùn àkùkọ adìẹ méjì ọ̀pọ̀lọpọ̀ owó fá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló láwọn ohun ẹ̀rùn ìṣẹ̀yìn lábẹ́ kì lórí àbókùn méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí kankan tí ò ní ẹbọ tí ó rù kí lọ́nà wọn sọ nípa ẹbọ ṣebí tí wọ́n sọ sọ ànẹ́bì sọ ń bẹ̀ Ọ̀rúnmìlà gangan fún rẹ̀ lọ Hey, you can go to YouTube now, I love it àwọn tó jágbà owó lẹ Yorùbá wọn ò mọ sọ̀tọ̀ ẹ̀kàn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ọ̀run mọ̀lá fún rẹ̀ gan dẹ́rìn wọn ò lò níṣòro ó wá tọ àwọn awo lọ àwọn awo wá bá dípá kan olùtó jáde nílé wọn kọ́rùn mi láwọn lọ ṣe nǹkan báyìí yóò tún ṣe ẹ̀ ṣe ìjọ́wò lẹ́gbọ́ bá nàbí lọ tọ àwọn sàábé lọ mọ́rọ̀ ayé ló ní pọ́blẹ́mù ọlọ́run kú ṣàmọ́ wa. sọ́gbọ́rí náà kò jọra wọn gbogbo ẹ̀ńdẹ̀ ká lórí nẹ́ẹ̀tì ẹ̀ẹ́sẹ̀ lọ ń wòrán Facebook Instagram wọ́n yá 256 yẹn wọ́n ti lọ program ẹ̀ débi pé ẹ máa máa rí eh, binary yẹn bó ṣe máa tó 01 10 12 01 11 01 00 11 00 11 tí a ń pè mẹ́rin wọ́n lè sọ pé 22 11 22 11 wọ́n lè gbé mi wá 11 22 22 11 ìmí bẹ́yẹn bó ṣe tó ní títí yóò tún ní wọ́n máa mí ìfẹ̀ pẹ̀lú ìzẹ́rò títí tó fi máa lórí gíní tó fi máa dé 256 torí pé odù mẹ́rìndínlógún àti àwọn ètò jáde lára rẹ̀ jọ́ tí mo kọ́ rí kìíní yẹn mo rí ní 1998 professor kan ui inaugural lecture ẹni tó fi kọ̀mpútà professor computer science ló wá sí àlàyé gbogbo ibi tí mo wá wò rí pé nígbà tó wá sọ gbogbo matrices tó gbà binary tó gbé jáde kí wá ní bá fi produce láàrin ìbìnrin náà àwọn ìgbó àwọn ni òjẹ́ kíkì ní ìròyé wa mọ́ ní àá bóò lè bóò fi jẹ́ oyé yí mọ́ ìbẹ́yìn ilẹ̀ ní gbogbo ọgbọ́n Ọlọ́run kọ́ ló ní gbogbo ọgbọ́n ní bóò lè bó torí pé wọ́n lọ́run mílà tí wọ́n tún ṣe fádé ìlú èbó ń gbà yẹn tẹ́bá tó tún gbà àwọn babaláwo tẹ́nu wọ́n tòde ọ̀nà ìlà wọn ò rí mọ́ nígbà tí ó ti ṣe bá lọ ó ti lọ sí ìwọ̀n ó ti lọ ẹ̀rọ mi jẹ́ ń ó ti lọ Australia ó ti lọ Amẹ́ríkà ó lọ sípa fún wọn bẹ̀rù óó sọ́dọ̀ enlightening àwa tá a school gbogbo kìíní ìlà mọ́ ń rí lórí net Ifá is mathematical and scientific. Fáàmà ṣe kí ni yóò amẹ́sìmẹ́ráìtì wa èyí tí mo sọ níjọ́ lórí nígbà tí mo rọ aṣọ fún orí lórí facebook àfá owó láwà ní àfá àtòrí tí ó gidi tó tó ń púrùfù ẹ̀ ó láwọn ò fọwọ́ tẹ̀ mọ́ níyẹn ni geomancy táwọn ń tẹ̀yìn ìpẹ̀ pé òun ti change ẹ̀sìn èmi geomancy lóòrùn pé wá fi ọwọ́ kọ́ sójú bọ́ọ̀lù àwọn model ló wọ́n ṣe iná pè ó máa tún ó ṣe adult fáwọn èèyàn kí ló gbé jáde ó láti rí ti lọ kọ́ fi bóyá lọ́kọ́ lọ́dọ̀ àwọn babaláwo gan náà àbí lọ́dọ̀ àwọn àfáà ìṣe lọ́dọ̀ àwọn àfáà náà láì ni wọ́n ń fà kí níyẹn náà ni ojú fáyẹ ni o torí mo rí síra rẹ̀ ní ti kéw mo wá rẹ́ mo máa ga ohun àtọ́dú wọ́n Yorùbá bí nǹkan tó wà nínú odù yẹn tí wọ́n ti sọ yẹn náà ni ẹlọmẹ́lẹ́dẹ̀ wá nínú àwọn odù yẹn ni ẹlọmádìẹ funfun nínú àwọn odù yẹn ni gbogbo kíní yẹn ni wọ́n ti sọ síbẹ̀ ètò bá tí àdínà bá fi kó yìí ẹmọdẹ́gbẹ̀ ní kìípa kì ní bí èkùrọ́ ìkùrọ́ yẹn wọ́n máa lú pàpà wọ́n máa kọwọ́ tẹ̀ wọ́n máa kọ́ bá ti jáde yẹn ló jáde sí ọ̀rẹ́ tó yọ sí ẹ̀yìn yẹn ó ti wá ní ẹgbọ́ ẹni tí kí ní ẹkọ́ ṣẹlẹ̀ sí ń jọ́kùn ní wọ́n wà kì débẹ̀ wọ́n dá orin ẹ̀ wọ́n wà ẹgbọ́ yẹn ni wà ní kí wọ́n náà lọ ṣe wọ́n ní ìgbà wọ́n lè àwọn ayé ló lọ wáyọ̀ ọ̀nà àwọn ayé progress yẹn ni pé Islam ti ṣàlàyé pé shirk ni àkọ́kọ́ ọ̀rọ̀ ní ẹlẹ́ẹ̀kejì kìíní yìí ṣé ó ni ìbéèrè mi nìyẹn wà láì kò ṣẹ̀ṣẹ̀ dáyé ṣàpá àwọn èèyàn máa ń àwọn ìtàn kìtàn lẹ̀ Yorùbá wípé ń bá tánàbí sáwà nínú kòtò tí wọ́n pé wọ́n lọ gbé babaláwo kan tó wá kí ló dé sí fàyẹ̀ ò má kò fàná bì jáde nù bẹ̀yẹn kálọ́rọ̀ wọn tún ibi tó tùmọ̀ pé kò kọ̀rẹ́tì ní láláwọn ríṣẹ̀ tí ìlú ọ̀rọ̀ irọ́ ní ìtàn rọ́ nìtàn yẹn o kò kọ̀rẹ́tì o nílẹ̀ lárúbáwá ẹ̀fà fúlàní sì ní lónìí ká tọpasẹ̀ èèyàn tán pé àwọn ọdẹ mọ̀ náà lẹ́yìn bá díẹ̀ tí ọdẹ bá rí ẹsẹ̀ àgbọ̀nrín wọ́n mọ̀ yàtọ̀ sí ti ẹtu

sọ àwọn lárọ́wá wọ́n mọ̀ nípa kátọ́ pàṣẹ èèyàn bí èèyàn bá rìn lọ sí pàṣẹ ànábì yẹn ni wọ́n tọ̀ ẹ́ rí pé uh, ìyàwó Asma bint Abubakar tó jẹ́ ìyàwó uh, ọmọ Abubakar ó mú aṣọ kan tó dè mọ́dí tó ń wọ́lẹ̀ láti máa pa ojú ẹsẹ̀ rẹ̀ yẹn rẹ́ ojú ẹsẹ̀ táàmì ìrìn tó ń fi lọ ń gbóúnjẹ fún wọn lẹ́yìn ẹ wọ́n tó ń gba dáradára kan tí ó dánù lù kọjá níbi táwọn ànábì gbà kọjá kẹsẹ̀ màálù yẹn lè tẹ ojú ẹsẹ̀ ànábì àti àbúbákì tí àwọn ará mọ́ta òfin ní lè tọpasẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n tọ ẹsẹ̀ yẹn torí pé àwọn tó jẹ́ specialist àwọn tí wọ́n mọ̀ pẹ̀ wọ́n gbọ́n padà rí ẹsẹ̀ yẹn débi tánà bí kó wọ́n yẹyẹ pé ṣẹ̀dílù kan ló ti bá bẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n ní ṣẹ̀dílù pé àwọn obìnrin méjì ló bára wọn ṣàṣepọ̀ tó wá bí kò lé gbogbo ẹran lásán ni wọ́n ń kó kiri gbogbo ìtàn yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ kùrọ̀fáàtì là ń gbé ó dàbí àlọ́ àlọ́ nígbà kan ìgbà kan ọjọ́ kan ọjọ́ kan kìí pẹ́ láyé nígbà kan ìgbà kan lọ ìgbà kan bọ̀ ọjọ́ orí ọjọ́ bàbá kan wà ó wà kí ẹwà ní ẹbá dímọ̀ sọ nígbàtí ojú ń bẹ léékún ojú wà tó wà lórúnkún wọ́n ma sọ tẹ́lẹ̀ àwọn kìíní yẹn ni ẹ̀ẹ̀lẹ̀ nìkan tó ní mẹ́rìsì gangan tí ó sọ rú ìtàn toró mọ̀ báwọn yóò gba pòfẹ́sọ̀ ẹ̀yìn náà tó ń bá wọn sọ rú eléyìí ó dàbí ẹgbẹ́ ìgbàǹdàbẹ̀ wà primary school wé kan wà tẹ́ ń pè ní the children of anansi ìtàn Ghana ni àwọn ẹranko ìjàpá àtàwọn aráàlú wọ́n jọ mọ́ rìn káàkiri ìyẹn là ń pè ní fables irú ẹ̀ ni eh, ìwé eh, animal farm by George fables àwọn ẹranko ọmọ ṣe bí imagination ni ẹnìkan ló forí ìró tó kọ́lẹ̀ làwọ́ wà rò pé òdodo gbogbo kan jàpá ìbá oríjàpá tó rìn kiri kò ṣe èèyàn kan kárí wọ́n kàn fi sólífà wọ́n kàn lòtàn wọ́n kàn sọ àlọ́ wọ́n lọ̀pọ̀lọpọ̀ àwọn àbáta àwọn sọ̀tàn àwọn rò pé lọ́rọ̀ ọlọ́run kan ni àbúrò ànábì kan literature book ní ìjí ó fagun àbúṣe kọ ògbójọ dẹnu gbóró rẹ̀ tó kọ ìgbó olódùmarè tó kọ eh, tó kọ àti tí olódùmarè àti ìrìnkè níjò ní pé ogun eh, mo lọ gbọ́dọ̀ bàbá mi gbogbo ẹ̀ forí tàbí tí ẹ̀mbá ń kọ ẹka ibú ológun ọ̀rọ̀ gódógìnrin àtàwọn òbí rẹ̀ irọ́ gbogbo ẹ̀ àwọn ìyẹn ni wọ́n ń pè ní onítàkò ríro tàkọ kalẹ̀ imagination ni mo rò pé wọ́n dìn irú ẹ̀ ni 1001 yẹn orúkọ ìtànkan ni wọ́n fẹ́ pa ènìyàn ní ọ̀tàn ni ò yóò wá ń sọ̀tàn pẹ̀lú ọba kò wá ní parí ìtàn ọwọ́ ìrọ̀kẹ̀ ìbílẹ̀ ìdágbọ́ yòókù lọ́la tí títàgbẹ̀rún ọjọ́ fi

ipá dídá tí mo gbà lérò ní pé ká sọ pé à ń wo tí ó ṣẹlẹ̀ lọ́la káti mọ orúkọ kámọ̀ ṣètùtù ti wà kánà bí o tó dé ìdí gangan tọ́bọ̀ fi dáná bí ìdíje nìyẹn láti sọ fáwọn èèyàn láti kúrò ń bẹ̀ tẹ́ tó bá ṣe tó fi kú inú náà ní lọ láti ṣirkìbìlá ìmẹ̀ ṣirkàlà zulmun azim ìdí gangan nìyẹn

jẹba ṣe mọ̀ bẹ́ẹ̀ kò ṣàkẹ́gẹ́ ṣe dárí gbà yà nẹ́bí nóhù aléìsàlám àwọn ẹni eré wà láyé wọ́n kú ó wá fẹ́ bọ́ sáwọn àsìkò kan náà ó ní ṣàìtàn fi gbé sẹ́mi àwọn èèyàn wípé àwọn èèyàn wọn yóò yẹ ká mọ́ rántí wọn wọ́n bá rántí wọn ìgbà tó yóò ní ó yẹ ká mọ èrè wọn sí àwọn ọ̀nà wá bí àwọn àyè tí láwọn èèyàn ń jókòó sí táwọn yóò fi máa rò pé wọ́n fi lè máa kọ́ ṣe wọn náà ṣe mẹ̀rẹ̀ wọn ni ẹ́ kò sẹ́ni tó ń bọ wọ́n tẹ́lẹ̀ wọ́n tọ̀mọ̀ rántí wọn ni báà náà ṣe máa sọ pé ẹ̀rùn káwọ́lọ́wọ́ àti jíkì dìkú ní ìsìjà ìgbọ́n sì ṣe bá dé tí ó láyé káwọn àkọọ́lẹ̀ tí wá wà dáadáa ká nílẹ̀ jọun láyé jọun lẹ̀ Yorùbá ni tí ò sí ìsákọọ́lẹ̀ àwọn èèyàn gbà pé ń hmm, fún àwọn tó rí ṣàdá láwó lọ́wọ́ wọ́n bá sọ ọdọ lọ́wọ́ ó sì máa bọ́ torí báwọn tó kán tẹ̀ sọ pé òjà ní ní wọ́n padà kéwì yẹn padà pé aláwà ìmọ̀kan ló dà wọn láàmú nígbà náà torí èèyàn ní gbogbo alárí orí a máa fọ́ ẹ̀dọ̀ a máa nù èéṣọ́ náà ebi a máa pa ó là ó lé nǹkan ọwọ́ rẹ̀ kò tẹ́ láyé ó fẹ́ jẹ pẹ́sidẹ́ntì kò rí jẹ àbórí jẹ ni kò rí jẹ láyé ìgbà region kò rí jẹ láyé ìgbà tí ò sí region sáà ló pẹ́sidẹ́ntì kò rí jẹ ta ọ̀nà ọ̀sọ̀ pé ó jàkọ̀ ní ìpapọ̀ zinc náà wọ́n tún mú dòní wọ́n ni wọ́n ṣe bá dé wọn ọjọ́ bí wọn tí wọ́n wà láyé ni tó bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọ̀nyẹn wọ́n rántí wọn díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ ṣàìtàn wá gbé kí wọ́n lẹ́ni wípé ẹ máa rán wọn sọ́lọ̀ ẹni rere ni wọ́n ó ní èsì tí wọ́n fún

ìṣòro tó dojúkọ àwọn òṣèké ni yóò lọ láyé gẹ́gẹ́ báwọn Yorùbá náà ṣe máa ń pe àwọn òbí wọn àbáwọn òkú tó ti lọ ẹmọ̀ bí ẹ̀rì kan gbìyànjú lè jẹ́ èèyàn ńlá wọ́n ló wọlé sí bí yóò mọ́ lóní táàbá ti níṣòro kápẹ̀ ohun ó dáhùn bẹ̀rẹ̀ pé èmi ò ní kankan jẹ́ pé tó dáhùn wọ́n á ti wá ìtàn ọ̀rọ̀ kan pé ẹni wọ́n dẹ́jà ní kò sógun ń gbà náà wọ́n lọ pé ó wá pààyàn kan ìgbà tó pa wọ́n ló wá jí wọn ló wá ní òun ò ní dá yín lóhùn mọ́ ò kó dáhùn ní ìsìn lójú nákọ́ lè wòrá hun tí ó bá ju kí lórúkọ kí ní rpg kan tí yóò sàlọ kò rí rí ohun rpg gan yóò wọlẹ̀ padà ó dà ní ìgbà tán lágóló ló gbẹ́ kòtò yíkà rẹ̀ kòtò wúlò mọ́ ní ìsẹ́ ẹlikópà òfò kódà kò ní ìjẹ́ ẹlikópà àwọn yẹn ni wọ́n ti sẹ́ndì mísáì ballistic missile fóò gbogbo kòtò tí ò ní tòmọ̀ torí náà kí la fẹ́ lọ bọ́ fún

ẹ̀rùpléènì tí o léèyàn nú ojú kan ó dùn bí wọ́n máa tẹ̀ẹ́rẹ́ alọ́rin ìlọ́wà ìlú ẹ̀wọ̀n máa wò tọ́n mo tẹ̀fẹ́ ní pé ó wà sánà bí ò tó dé ìtorí ìyẹn gangan lọ́lọ́ fi gbánà bí ń pe àwọn àsìkò sí àmẹ́lúwà Muhammadu ìdáyé yẹn ní àsìkò ìgbà tí ojú wà lórúnkún táwọn èèyàn ò mọ́lọ́ so àyà Quran clear tó ní ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ lọ skú ẹwà very careful ṣọ́ra yín má dọ́gbó lọ ṣe history àbí international studies àbí philosophy lórí ìdí àbí kìnnìkan ló ṣe pápá tó bá lọ lúwà Institute of African Studies ló lọ bẹ̀ wọ́n á sọ àwọn ìtàn wúruwúru kan fún ẹ̀lú wa ni yes we are supposed to go back to our culture abẹ́ lọ ṣe ṣẹ̀ṣe kò sí sí jẹ́jẹ́ ṣe ju ṣàngó àtògùn tajọ́ ń wèé lọ gbogbo wa láti rẹ̀ pé èèyàn bí ìsinmi àti wọ́n tó bá ti kú òní pé èèyàn tá fẹ́ lọ sọ kan tèéjì john ó fi di kíni ó fi dùtà tó lè ìdí ẹ̀ múlẹ̀ mọ́ ogun ti ré yẹn wọ́n ní ìrìnkọ́ nílé rẹ̀ yẹn èèyàn ni ó láti àdá rẹ̀ wá ju tàwọn ìlókù lọ torí kó jẹ́ ìjẹ́ ẹjùmọ̀ pọ́dẹ ni ó mọ̀ ń rìn gan wí ó ti rìn lọlẹ̀ tápà níbi táwọn ìjùmọ̀ ń pa ìjẹ bra jẹ báwọn tápà wọ́n mọ̀ ń lo bra àwa Yorùbá àwa ò mọ̀ nípa brasi pé ó ti rìn lọ́n tó aráda ni wọ́n ní àdáadé ní tó ń lò ó sì dákọ̀ ni ó tán ṣùgbọ́n tó gún láti lọ tẹ̀ sógun dínú fá yẹn yẹn ò fi múlẹ̀ mọ́ ó rí pé ọ̀rọ̀ yẹn ò o a di ẹ̀ rárá gbogbo ọ̀nà tó gbà lókẹ́lì kan máa sọ pé òdí wọ́ọ̀kì máàkì ti hù gírí pé pé ní fágan máàkì nítorí náà alé mọ́rin tó tó bá ti lò ó lọ́wọ́ mẹ́rin torí kò sí sí fáwọ́ padà sọ pé kárú bọ́ wọ́n ti bá wọ́n sọ pé èṣù ló lọ rúgbọ ilé ìfún ìmí wọ́n sọ fọ́ fáwọn ayé lóòrùn fún ìmí wọ́n sọ fáwọn ajogun ní kó rú fún ẹ̀fáwọn ajogun tún wà lọ́tọ̀ nú Yorùbá mythology

tó lè dọ́dọ̀ babaláwo kó fi kọ̀ǹgúrí tí system àtẹ́gbà kó fi gbé ìjọkan jáde ju ṣíríkù lọ ẹnu mi sì dá toró yé mi ní ìmọ́kóyẹ láti ẹsẹ̀ bákan tí wọ́n ní wípé wọ́n wá ní korúbọ irú ẹbọ ní ìgbé ní àìrú ẹbọ ní ìgbé èèyàn tí ó gbé èèyàn wọ́n ẹkùn méjì pẹ̀lúwẹ́ tí wọ́n wọ́n sọ ni ẹ̀kọ́kọ́ ṣẹlẹ̀ tí wọ́n rẹ̀ wọ́n ní korú tí ò ní mú jáde at once ó ti oṣù ọ̀ 100% oṣù mẹ́rẹ̀ẹ̀rìndínlógún kò sí kan tó kì tó ní padà sọ pé ẹbọ tí wọ́n ṣe lù nígbà wo ni wọ́n ti kọ́ wa ní máàtì yunifásitì tí wọ́n ní kárúbọ̀ kan rí èmi industrial mathematics ni mo ṣe ní kúta ni mo ṣe jáde first degree mo tó padà lọ́fẹ́ lọ́ṣẹ́ kọ̀ǹpútà àti ìrí ẹbọ rí ń bẹ̀ wọn ò sì sọ pé kárúbọ̀ kan rí mo jẹ ló mo mọ́ sọ́wọ́ rẹ̀ nìkan lè wá dé ní ìsìn tí ó mọ̀ nípa nǹkan tó wá máa sọ fún wa pé yẹn nípa ó tó wá jẹ́ owó láwà ní ó tó wá ṣe fáwọn èèyàn wá ní ìyẹ̀pẹ̀ ń tẹ̀ ni kò lé wá ní ní yìí mọ́jẹ̀ ká sọ ọlọ́run ṣàánú wa الحمد لله ولي الصالحين ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين بعد ẹ̀yọ ọmọ ìyá mi nínú Islam ọ̀rọ̀ tí mò ń sàlàyé torí bó jẹ́ fìtì náà ló jẹ́ kí n sàlàyé ọ̀ fitna ìfẹ́sọ̀ fitna nínú ìtumọ̀ rẹ̀ ní kúfù ó dàbí ìmọ̀ ń wo ṣé Facebook ni àwọn àfáà kan kóra wọn jọ wọ́n sàlàyé nípa Kùránì tí wọ́n tú èyí sábúrọ̀ yìí mọ́ tí wọ́n wá fẹ́ sàlàyé tí kọ̀rẹ́ ibi ayàtọ́lọ̀ ti sọ́nù Kùránì pé wàkọ̀ ìlú hù ẹbá wọn jà ẹbá wọn jagun takúnà fitna filabdi tí fitna ìtumọ̀ ẹ̀ pọ̀ pé inú kùránì tí ò bá ti tẹ́lẹ̀ rẹ̀ tí ò bí ní sí ìyọnu mọ́ lórí ilẹ̀ àbúrò ẹmọ́ èèyàn wá tú sí tí ò bí ní sí ìbọ̀rìṣà mọ́ bá rí útúbà tí mò ń bá bọ̀ ẹ̀rí pé mo ní fitna nínú kùránì àwọn ìtumọ̀ nínú ìtumọ̀ rẹ̀ ní kíni ṣíríkù torí pé níjọ́ ni ànábì ní umirtu an uqatila nasa hatta yashhadu annahu la ilaha illallah wà á ní rọ̀súnlọ́lá ìtàbí sọ ní ẹgbẹ́ apámiláṣẹ́ kí mọ́ já báwọn èèyàn jagun títí tí mú ìjẹ́rì pé kò ní kò sí ẹnìkan tí jọ mìí tọ́sí lòdòdó mọ́ àyàbí àlá àti pé mi lòṣìṣẹ́ ìyẹn ló jẹ́ tí ò fi ní sí ìbọ̀ ìṣàmọ́ torí pé ìyẹn lọ àmọ́bí fi lè gbógun ti ìyàn tó wáyé báwọn àwọn àmì ilẹ̀ yẹn hù kò lè lọ jà wọ́n lógun kò ní there be no basis for war kò ní sí ìta ọ̀hún tó fẹ́ gbé ogun ẹ̀ lé lórí pé tóhun fi ń bá yín já ní nígbà fún èjẹ lẹ́gbọ́ ó dàbí èmi àti ní ìfẹ́ lọ́mọ ìjagun ká mọ́ para wa tó àmẹ́jẹ́jì bá lọ jà ọlọ́mọjà wọná

so kò sí bá délé à gbégbà síra wa a lè máa fọ̀rọ̀ túnmi tó rọ ọ̀rọ̀ ohun kódà a lè gbójú agbọn síra yẹn pé a lè bára wa sọ̀rọ̀ tó lé ṣùgbọ́n kìí ṣe pé ká gbé ìdà káàmàjà torí mo rògbó bí wa nínú àwọn ìtumọ̀ fitna orí ṣírkú wà kú ní fáàkì náà bẹ́ẹ̀ àtàwọn míì táàkùn padà mú wá tó kọ́lọ̀ kó ṣàánú wa nítorí náà àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì lásìkò tá a wà yìí ẹ̀rọ sí lọ́ṣùn náà èbí gọ́ọ̀mẹ́ntì fún wọn ní ọlídé ìṣẹ̀ṣe gbogbo àwọn orò tó ti kú láàgbọ́ mọ́ wọn padà kó síta àwọn òwò náà ló dẹ̀wà ń bí ẹnu sì mí ló pọ̀ jù mẹ́ àtẹ́bá lọ sí kí ní dálómi bá ń kúrùfù kí ní yóò mọ̀ jọyìn ló jámọ̀ fẹ́ tẹ̀lé wọn

ha o ti pẹ́ta ti wà lókò ẹrú kí àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá ìjọ ló fún wa wàhálà in tó ń sọ yẹn òye ẹ ló ń sọ̀rọ̀ yẹn òye o tó ṣe pàtàkì ẹ ká wá mọ̀ nípa ìsìn wa ẹ ká béèrè àìjẹ́bẹ̀ àpàdà dẹlẹ́bọ̀ tó bá wà máa wá ònà rẹ̀ àmọ́ lè lọ́ọ̀lì nínà ní àǹtọ́ ibùdé sí rẹ̀ nínú náà kò sí sí alárànṣẹ́ lẹ́kọ̀ọ́ gbogbo ẹlẹ́gbọ́jọ́ pé ẹ̀rù ẹ̀rù ní mo lọ tún zọ́ọ̀lìmù àwọn ẹlẹ́bọ tí àgbẹ́nú èdè lárúbáwá ń tẹ̀ta bá ní zọ́ọ̀lìmù túnmọ̀ rẹ̀ lálábòsí ṣùgbọ́n iná ṣírka làdọ́bí lùpọ̀n sọ fọ́mọ rẹ̀ làzúlùmù nàbíìn ẹbọ ní àbùsí tó kò ní sáláràn ṣe fún wọn níjọ́ níjọ́ gbèjà àti àmà torí pé iná lọ́la ẹ̀ẹ́fìrò àìyíṣọ́rọ̀ tàbí ọlọ́run ọbọ̀ òníṣà foríjì kéèyàn ṣẹbọ pẹ̀lú ẹ̀ téèyàn bá kú pẹ̀lú ẹ̀ láìsú bá ní o wọ̀yá fèrò máa dúnà dáálíkà lè mẹ́yàn ṣà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó bá yàtọ̀ ṣẹbọ àti ṣe kìbìrì ọlọ́run máa ṣàforíjì rẹ̀ fẹ́ni tó kódà bí òtún bá tó ti kú fún àpẹẹrẹ èèyàn mú dí èèyàn ṣe dìná ó pààyàn ó tún bá tó fi kú tó bá jẹ́ mú mi tó bá wọ́n lájọ́ ìgbèrè ní ó sì lè borí jìn ó sì lè jẹ́ ìyà ẹ̀ ṣùgbọ́n tó bá tí ó bá kó tó kú ìṣàlá ò ti rá borí jìn ṣùgbọ́n tó bá jẹ́ bọ́ ló ṣe kú àbí kúfùrù ló ṣe kú kò ní borí jìyàn kankan inú lọ́dà rẹ̀ sì lòun jẹ kò ní gítíbìtì kò tó bá sì ti kó bẹ́ẹ̀ ó ti gbére nìyẹn kìí tún wá tí ó dámìnà kù kankan bá lè wẹ́ alẹ́ sọ bẹ́ẹ̀ torí bá àwọn ọmọ àlìjẹ́nà wà ní sọ́lọ́tọ̀ àárọ̀ ìṣàlá àmọ̀ àwọn ọmọ inú náà kódà wọ́n tún béèrè lọ́wọ́ àwọn ọmọ inú náà pé àwa ti rí tọ́lọ̀ ṣe ládéhùn fún wa pódodo ní sẹ́yìn náà rí pódodo ní àdéhùn pé jìyà wọ́n àmọ́ ìkíkan omi kan sí wa lẹ́nu ó ní àwọn ah, ohun kan ní a ti ṣe léèwọ̀ fọmọ náà kò lè jẹ́nu yín tàbí ó fìyàn ṣe yẹ̀yẹ́ láyé ọmọ àjẹ́ náà tún fi wọ́n ṣe yẹ̀yẹ́ náà nù náà wọn lọ́wọ́ wọ́n tún bí wọ́n sọlọ́mọ́jú wà lọ́mọ náà ọlọ́run kó ṣàánú wa اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا اللهم إنا نعوذ بك من الشرك اللهم إنا نعوذ بك من الشرك اللهم إنا نعوذ بك أن نشرك بك شيئا ما علمك ونستشفك لما لا نعلم الله ورضانا عزينا في الدنيا حسنا رب الآخرة يخيط وكما عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاة